àwòrán ọlọ́run fi àwòrán mi hàn àwòrán ọlọ́run fi àwòrán mi hàn ènìyàn tí ó mọ̀ mi yàgbọ́ra àwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga ọlọ́run mo bẹ̀ ọ́ lọ́dún yìí àwòrán ọlọ́run fi àwòrán mi hàn. èèyàn tí mọ̀ mi ẹ̀kọ́ láwòrán mi àwòrán alárùnbí àwòrán mi èdè ìdíkà. àwòrán o ọlọ́run fi àwòrán mi hàn. àwòrán o ọlọ́run fi àwòrán mi hàn. ọjọ́ ń lọ bàbá wọn ti ń pè mí wọ́n fẹ́ ra àwòrán mi. ọjọ́ ń lọ níbo ni àwòrán o ọlọ́run fi àwòrán mi hàn mí bèbí ra ọlọ́run fi àwòrán mi hàn. mo kí gbogbo ènìyàn ẹ ká alẹ́ sà ẹ ká alẹ́ mà. You are blessed in Jesus' name mo kí ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sàn pé ẹ káàsán o ó má jà nílé bẹ́ẹ̀ ni eré mi wọ́lá òra mi léwu mú bẹ́ẹ̀ ni láti mi wọ́lá òra mi lóko lébìrà lọ́jọ́ sí níbi oṣù àtúnṣe ojú ọlọ́sà oyè kó padà máa lóko àwòrán ọlọ́run fi àwòrán mi hàn ayé ọlọ́run fi àwòrán mi hàn. Àgbòrán ọlọ́run fi àwòrán mi hàn ní gbégbéga. Àwòrán ọlọ́run fi àwòrán mi hàn. Ẹ̀mí àkẹ́kẹ́ ọlọ́run fi àwòrán mi hàn. Ẹ̀ka àwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn mo sọ̀rọ̀ àṣẹ sẹ́nìkan tó sàmì níwájú olóore rẹ ọ̀run fi àwòrán rẹ hàn lónìí ẹ̀mí mímọ́ ò kọ́mọ̀. Yes, sir. Yes, you're listening. I think I'm not alone dáfídè. owó tá ìlera rẹ̀ kábíyèsí tó dá lọ́la àwọn tí kò ní wo. àbùkù ayé mi eré tí ò ní wo àwọn ẹ̀jà tí ọ̀tá sọ. àwòrán ọlọ́run fi àwòrán mi hàn fún olóore. àwòrán ọlọ́run fi àwòrán mi hàn.

gbé ní kẹyìn ara wòran rẹ láàfin látàbí márùn ní ìrírí tí joseph kristo bọ́ ti bá bọ́ ti bá oṣù kristo kristi ti balance balance to prime minister ó gbà láṣẹ nìyẹn àwòrán ọlọ́run ni àwòrán yẹn ènìyàn tí ó mọ̀ mi fi àwòrán mi hàn kedegbe à. Àwòrán ọlọ́run fi àwòrán mi hàn. Ọlọ́run fi àwòrán mi hàn. Ènìyàn yóò mọ̀ mi, ẹ̀rọ àwòrán mi. Àwòrán ọlọ́run fi àwòrán mi hàn ó nílò ẹnìkan tí ó fi ọ̀ràn fólóore lẹ́ni lọ́ọ́ pàdé rẹ̀. hey, kí n mọ̀. Àtẹ̀lẹ̀kọ́ ńlá rẹ̀ wọ́nàwọ́nà rẹ̀ kí n tó rí. Àwòrán lójú ẹni bí mo ṣe wà bí mo ṣe rí. Bọ́jà lọ síbi gíga kò ráyè fúnra rẹ̀. Àwòrán lọ́jà fara wọn lọ lọ́kẹ́. Ẹ̀mí mímọ́. Àwòrán mi kúrò ní ìjọba Yorùbá. Ènìyàn tí ó mọ̀ mi, yà kó ra àwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi ìgbéga. níbi gíga àwọn ènìyàn wọlé sà ẹ sí àpọ́gàmù rẹ. wọ́n dàgbà mí lọ́wọ́ fún mọ́ tí mo pè lásán ìkóra. ó ti jáyé mi sèso pé wà á mi là kú bàbá jáyé mi sèso rere. inú ẹ̀dá pàmì lọ́mọ yóò wá bẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ fún wa lókun aṣọ ìbora. ọ̀sìnkà tó ti bá mi mọ́ ìṣẹ̀lẹ̀ ló wà ní àbúrò bàbá jáyé mi sèso rere. ó ṣe láàánú ẹni bá tó dúró kùnlé ẹ̀jẹ̀ ni a gbà ẹni ta ni kó kí ni lẹ́yìn tó fẹ́ kún sọ́wọ́ ẹni ta ni kó fẹ́ ní lójú mà ti bàtà sẹ́nu. Tani dàgbàrọ̀ o, tani dàmúdàrà lè àfùmọ́ sí bí aṣọ ìbora ikú dẹ̀dẹ̀dẹ̀. Tàbí ọlọ́run ojú rẹ̀ ni mò ń wọ̀. Ọba tó rí inú ẹ̀dá gbà mí lọ́wọ́ àfùmọ́ tí ó pè lásọ ìbora tó ti fà mí mọ́. Kò jáyé mi sì so, mi wà níyàwó bàbá. Jáyé mi sì so rere. Ọba tó rí inú ẹ̀dá kan ní. Àwọn àkùmọ̀ tí ó pè lọ́dọ̀ ìlú. Ìbẹ̀ tó ti fà mí mọ́. Jáyé mi sì so, mi wà níyàwó bàbá. Jáyé mi sì so rere. Ó ti bá mi, èyí kúlò bá mi Abidjan kò ṣe é jẹ. Bàbá yọ nínú dàkún ẹ̀pọ̀ tó burú ni. Mo burú o. Àkókò palára bá mi máa lọ láyé mi o. Ọ̀rẹ́ ló wá dàgbà mí. Ọmọ òpè aṣọ ìbora. Àtìgbà tó dé bà mí. Èmi tuntun mi wà níyàwó. Ayé mi ṣèṣe rere. Aṣọ ìbora fún mi káyọ̀ máa bá àfòmọ́ ogun láyé mi bá mi rí dànù ọlọ́run mi lànà gbómi ò pèsè sóore. tó fún mi káyọ̀ máa bá àfòmọ́ ogun láyé mi bá mi rí dànù ọlọ́run mi lànà gbómi ò pèsè sóore. ayé mi ló gbà fọ́ lára ẹni. ẹ̀mí mímọ́. ènìyàn bẹ́ẹ̀ ó kò dààmú báyìí. ẹ pé àwọn èèyàn wọlé gọ́ọ̀mẹ̀tì ẹ sí àwọn prógámù ilé bá ṣe fẹ́. ìlànà kò bí ó fi ṣe sóre o.

around you. I need mi dé ọ̀dà ìbò máa dìde o. ọ̀tá mi máa yọ̀ mí torí. máa dìde o. Èmi ń kó mi Ayé rẹ̀ dìde lálẹ́ màá dìde o. sọtẹ́lẹ̀ sí ayé rẹ. I prophesy to your life. Ohun tí a fi sìn ọ́ rí àdó. The voice they used to see us to abroad. Jẹ́ sọ pé bó o bó ti wù kó o ṣe tó láyé. That even if you struggle over there. Káwọn ò ní jẹ́ o jánà. That they will allow you to get another place. Mo lu ọ̀rọ̀ Olúwa lásàánà yé. I use the word of God to lie. Lórúkọ Jésù ọ̀rọ̀ Olúwa ó yẹ kó gbẹ́rẹ́ The word of God swallow it. Irú àmì wo rèé? Which man is this? Ìwọ tó rí mi wò. You that you are watching me. Gbólóhùn tí ẹ fi ràn ọ́ níṣẹ́. The statement they utter to you. Àròkọ gbólóhùn tí ẹ parí ọ lọ́wọ́. The message of battle they gave you. eléyìí tí wọ́n wí pé bó o ti lọ ló padà bọ̀. you are coming by the same way you are going. tí ìwọ bá sàmì. you are going to say man. èmi lóhùn olúwa tó tóbi. lórúkọ jésù ohùn olúwa yẹ kó gbẹ́ẹ̀mẹ̀. E kí la yẹ fi ràn ní sẹ́sẹ̀. but it won't use to send you an iron. a bá rí èpè fi sìn ọ. if there is any cause the place on you. tá a bá rí àfọ̀ṣẹ́ tí ẹ fi lé ọ jáde ńlẹ̀. if there is any divination that you send you an iron. eléyìí tó ń da ìrìn àjò rẹ rú. that is scattering the voice of God is powerful ohùn olúwa mú abo àgbọ̀nrín bí. the voice of the Lord makes mo sọ tẹ́lẹ̀ ohùn tí ó sọ sí o tó dá ayé rẹ dúró ohùn olúwa ó yẹ kó gbẹ́ẹ̀mẹ̀ ta lẹni tó fi ọ́ rẹ̀. who caused you ta ló ní bó o bá gbìyànjú pé ò ní tayọ. who says if you try you no excel. ta lẹni tó mọ̀ ọmọ tó fi ọ́ ṣépè. who deliberately calls you. èpè tí ń fi ọ̀gànjọ́ òru ṣẹ́ fún ọ. you call place at midnight. bí ìwọ bá sàmì. you get able say man. mo lo májẹ̀ mo ti bẹ lórí òkè yẹn lórúkọ adé sọ ọ yẹ kó gbẹ́ẹ́mẹ̀ agbára wo ló lò ní ju bó ti wà náà. wíwá ṣe yín bí more than this. ta ló ní bá ọba gbìyànjú pé òun ò ní jẹ́ oríire mú. who said who allow you to receive. gbogbo ẹni tó mọ̀ọ́mọ̀ tó fi àyájọ́ tó fi bọ́ rìnrìn àjò. those are incantation. tí ìwọ bá lè sàmẹ́. èpè wọn lórí rẹ ọ̀run yí dànù. bíbélì wípé ẹni tẹ́mi ò fi rẹ́ ta ni àfiré. fi èpè sí whoever that calls you your job. ẹni tó ní ọlọ́tọ́ What would I say you come and say? Gbogbo agbára tó ṣe ọlọ́pọ̀ fọlọ́ bàjáde lóṣù yìí. In the name of Jesus. Tí ìwọ bá ṣe àmì, agbára yẹn ó yẹ kó gbin náà dànù. Amen. Amen. Ẹ̀yin agbára ìsẹ̀rú. You power slavery. Ẹ gbọ́ báyìí lọ́lúwa wí o. Thus says the Lord. Lórúkọ Jésù ó yẹ ibi iná dànù. We consume the man. Mo sọ tẹ́lẹ̀ bí ìwọ bá sàmì. If you can say amen. Agbára méje tí ìdè ń lò lélẹ̀. Seven power bondage. Ẹ̀yin agbára ìsẹ̀rú. You power of bondage. Tọ́ni kọ́ ọ máa ṣiṣẹ́ bí ẹni ṣùgbọ́n kọ́ ọ máa jẹ̀jẹ̀ ní. I want to work and labor for like that. Bí ìwọ bá sàmì. You have to say. Agbára yẹn wájú rẹ̀ iná sọ náà rẹ̀. Consume this àwọn tó ń wò mí torí àmì ṣe mò ń bá wíṣà. I'm talking to those that are watching me. agbára tó lè wọ́n sọ́dà oró. power that want to enter you. ẹ̀yin agbára ìsọdà oró. power of desolation. agbára tó jẹ́ ọ̀sẹ́sù pé tí òjò kò jọ. work without having savings. agbára tí ń tú ká mọ́ ọlọ́wọ́. power that scatter good things in life. bí ìwọ bá lè sàmì. if every the same man. agbára yẹn lára rẹ kó gbin iná náà. power is consumed ẹ̀yin ẹ̀mí apánilójú. you spirit of affliction. agbára tí a fi ń pa ayé rẹ lójú. power that you to afflict your life ẹ̀mí apánilójú ní ayé rẹ̀ gbogbo ọfà apánilójú láyé rẹ̀ bí ìwọ bá sàmì náà mú orí kìíní ẹsẹ̀ kẹsẹ̀ wípé ìpẹ́jù yóò dìde mọ́lẹ̀ kejì gbogbo agbára tẹ́ pọ́n ọ tí ìwọ bá sàmì agbára yẹn kó gbin dandan irú àmì èwo rẹ̀ ìpẹ́jù tí ò dá àyàn mọ̀ ìpẹ́jù tí ò mọ orílẹ̀-èdè ìpẹ́jù tí ò ọmọ ìfàmì òróró yà ìpájú tí ò mẹ ẹ̀yà ṣùgbọ́n tí ìwọ bá sàmẹ́ aṣọ ìpájú lọ́rọ̀ rẹ ọfà tó bá lè sàmẹ́ aṣọ yẹn iná fàyà rẹ aṣọ ẹ̀sìn tí wọ́n máa dábọ̀ ọmọ ológo nínú òun rẹ aṣọ ẹ̀sìn tí wọ́n dákẹ́lẹ̀ rẹ aṣọ ẹ̀sìn yẹn iná kò fàyà lára gbogbo ọfà ìjákulẹ̀. of disappointment. ẹ̀yin ọfà ìjákulẹ̀. you are of disappointment. ẹ̀yin ẹ̀mí agbára káká. leadership. lórúkọ jésù ó yá ẹbí mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. agbára tó ní bó wùdó kó ṣe tó láyé. in the name of Jesus. tó lóun ò ní jẹ́ orí àánú gbà. yes. bí àánú bá lọ ṣàwárí dáfídì. Mm mo sọ tẹ́lẹ̀ àánú ọ̀sẹ̀ wárí rẹ tó o bá rí àmì ṣe níbi tí a ti kọ̀ ọ́ lẹ̀ tó bẹ̀ tí ẹnikẹ́ni ò béèrè rẹ tí àánú kan bá padà lọ pé jẹ́fẹ̀ padà níbi tí a ti kọ̀ yọ ọ́ lẹ̀. Àánú Olúwa ó kó dá ọ padà sílẹ̀. Ìwọ kan wò mí. Ó ti rìnrìn àjò oṣù yóò rí nǹkan kan Pétérù wípé gbogbo òru la fi dẹ́dùn. Ṣùgbọ́n mú nǹkan Oṣù keje rẹ̀ o. Mo sọ tẹ́lẹ̀ bí ìwọ bẹ́ sàmì. Lórúkọ Jésù ò ní jáde lófo. Mo náà ò jáde lófo. Mo náà ò jáde lófo. Mo náà ò ní jáde lófo. Mo sọ tẹ́lẹ̀ ò ní jáde lófo. Ẹ pariwo àdúrà kọ́kọ́ yìí. Bàbá mi. My father. Egbò mi ní agbára. Empower me. Agbára tí èéfín ní ṣiṣẹ́ dà. Why sẹ́nìkan lè dìde gbàdúrà yẹn sà ẹ pariwo sà ọ̀pọ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ìjọ dé sà ẹ kígbe orúkọ Jésù bàbá mi ẹ wọ̀ mí ní agbára téèfì ní ṣiṣẹ́ dàálẹ̀ fọmọ ẹlòmíì jẹ ẹ pariwo ọ̀dùá bàbá mẹ́mẹ́má wọ̀ mí lágbára wọ̀ mí lágbára agbára agbára agbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wà mí lágbára wà mí lágbára agbára agbára agbára agbára agbára agbára bẹ́ẹ̀ wọ̀ mẹ́ bẹ́ẹ̀ wọ̀ mẹ́ wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára agbára agbára Jésù olúwa wá. Amen. Etí mò ń wí yé mi dáadáa. I understand what I'm saying. Tọ́ ọ bá lè gbìyànjú gbà. If you can try to pray. Àdúrà agbára yan ọ̀nà méjì ni màá gbà pé. Power prayer give it to you. Ṣùgbọ́n gba dáadáa sà. Pray very well. Àìsẹ́yà sixty five verse twenty three. Àìsẹ́yà sixty five verse twenty three. Ìwọ kì yóò bímọ lásán. Ṣé yóò give birth in vain? Olóòní kọ́lé fọ́mọ ẹlòmíràn láti gbé. Ọ̀gbìn àṣọ ọ̀nà máa tún lè. Ṣùgbọ́n wọ́n jẹ́ kí ọ̀pọ̀ bímọ ṣùgbọ́n òjò jèrè ọmọ sà. They don't enter their children. Wọ́n jí ọ̀pọ̀ ọkọ lé Don't live there. More than Mo rẹ́ni tó kọ́ ilé odidi the ún sá. After I build five houses. So yes, I'm I'm Ṣùgbọ́n tí ẹ sọ fún páwọn òní jẹ́ owó ọbẹ̀ tí ó sì wọ kẹ́kẹ́ ló mára. Láni kó kígbe sá. Somebody to shout. Bàbá mi ó gbọ̀ mí lágbára. Empower me. Agbára tí ìfín mi ṣiṣẹ́ dà lọ fẹ́ lù mí jẹ. Ẹni kó kígbe. Ẹ gbọ̀ mí ní agbára. Ẹ gbọ̀ mí lágbára. Ẹ pariwo ẹ̀dùn. Bàbá. Ah, ẹ wọ̀mí lágbára jẹ́fì ní sáfọ̀mẹ̀lì jẹ́ wọ̀mí lágbára wọ̀mí lágbára agbára agbára agbára agbára ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà agbára agbára agbára agbára agbára agbára agbára agbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára gbé wọ̀ mí gbé wọ̀ mí jésù olúwa talk about song here. wọ́n lọ ọ̀dọ̀ ọmọ ìjọ kan he went to a church member up there. Ìgbà wọn dọ́dọ̀ rẹ̀. On getting there. Wọ́n ń wo ilé kan He was looking at the house from afar. It was a good house. It was well painted and finished. Dádì is a good house. And, ah, ẹn tó wọn ò jẹ́ oṣù bẹ̀. he said you know they are not allowing to sleep there. ọmọ rẹ̀ ló gbìyànjú ọlọ́run lọ́wọ́ sà. God helped him. ọwọ́ àwò pé. he was like. kí ló ń fẹ́ ṣe fún màmá àwọn sà. what can he do for his mom. láti gbàtẹ́ ti pé àwọn kò sẹ́ni kankan tó dìde nu àwọn sà. no one is later among the siblings. ṣùgbọ́n bó ṣe dáná yé. but now that's our place. he wants to be the house for his mother for him how to live there ṣùgbọ́n gbìyànjú ó parí lẹ́sà. he tried he completed the house. ìgbà tó kù ọ̀sẹ̀ kẹ́tì ìyá kó wá nù lẹ́sà. ẹni ẹ sọ pé ìyá kú. wọ́n ní ìyá ni ẹ sọ iwájú ta. they torí agbára kẹ́jọ́ òṣìṣẹ́ ìgbọ̀n wò yọ lẹ́sà. ẹ gbé owó yín yẹn sókè. ọ̀dà kóbi ó ṣiṣẹ́ kọ́mọ jẹun ẹ̀yẹ́ abiyamọ ẹ̀yìn ni ẹ gbàdúrà èmi ò ṣiṣẹ́ dàlẹ́ fẹ́ lómi Oh. ẹ̀mí mímọ́ wọ̀n lágbára wọ̀n lágbára agbára agbára agbára agbára agbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára agbára agbára agbára agbára agbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lá wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára agbára agbára agbára agbára agbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára wọ̀n lágbára agbára agbára agbára agbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára bàbá mẹ́ bàbá mẹ́ bàbá mẹ́ agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára wọ̀m lágbára Jésù olúwewe. Orí Mósè ni. Look at Moses ó gbìyànjú sà. he try sà. ó rìn. he back on the journey. Ah, lọ́jọ́ títa lọ́jọ́ ríro. Hmm. ṣùgbọ́n dórí òkè kan tá à ń pè ní nebo. he climb a nebo. ní pisga òkè òrì òní débẹ̀ ẹgbẹ́ ọwọ́ yín sókè sàmì ọfà tó ní kó ṣiṣẹ́ kó o mẹ́jọ ọfà tó lórí rẹ̀ ṣùgbọ́n òní débẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ sàmì ọfà yẹn lára rẹ̀ kó bá iná náà rẹ̀ mo tó tún wílẹ̀ kejì. agbára tó ní kò ṣiṣẹ́ lásán. agbára tó ní kò ṣiṣẹ́ kò mọ̀ jẹ́ mẹ́. tí ìwọ bá ṣe àmẹ́ èmi pàṣẹ lórúkọ ẹ̀dẹ́sọ̀ fàyẹ kó bá iná dẹ́rẹ́. wọ́n jẹ́ pọ̀ lórí ẹ̀dọ̀. ṣùgbọ́n gbogbo ń tọ́ padà sí wọn ò jẹ́ ó fojú rìsà. But all his achievements in Nigeria they didn't allow him to see it ọ̀pọ̀ gbìyànjú sà. so many people try. ṣùgbọ́n wọn ò jọ wálé. but they refuse to let you come home. débi tí ó fojú rí sà. that enough sin is achievement. ẹnìkan ni ẹjọ́ tàdú àyè gbà. somebody repeat prayer point. ẹ kí gbé orúkọ Jésù. shout the name of Jesus. alẹ́ mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ lásẹsẹ. I must not labour in vain. ẹ gbọ́ mi ní agbára. power me. sáwọn abiyamọ ń bẹ́ mi. I believe parents are here. kò yẹ kó o rẹ lu oṣù mẹ́sàn-án kọ́ ọmọ jèrè ọmọ sà. Ah. ṣùgbọ́n wọn ọ̀tá dúró mọ́ láwọn ò ní gbà. ẹ kí gbé ah. èmi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ lásán. ẹ gbọ́ mi lágbára. bẹ́ẹ̀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 guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara, wam la guara. Yes! On way, way! Amen. Which one is the buy woman they allowed to use her money to build a house? She built different houses. They told her the very day you enter there, that is when you die. She dare not go there ẹ pariwo sa ìwé àwọn ọba kìíní lórí kọkàndínlógún ẹsẹ̀ kẹrin ẹ mm-hmm. kígbe ìyà ìlágbára ní jẹmí bọ́ọ̀ lágbára wọn yàn ó jẹsà wọn tó gbẹ ẹ̀tọ́ rẹ mọ́ tiẹ̀ ẹ kígbe ìyà ìlágbára jẹmí ẹ wọ mí lágbára ẹ wọ mí lágbára ẹ pariwo dùn agbára gbé wọ̀ mẹ́ gbé wọ̀ mẹ́ gbé wọ̀ mẹ́ agbára agbára agbára agbára agbára ẹlọ́dà agbára agbára agbára agbára agbára agbára agbára agbára wọ̀mlọ́gbọ̀dà wọ̀mlọ́gbọ̀dà agbára bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá oya oya oya oya agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára jésù olúwewe torí gbé òsàgbára. because there is no power. kí ló fi ṣe jà àwọn ọmọ ìyá rẹ lọ báyìí. what makes it better than your siblings right now abájọ tí wòlíì wípé wòlíì onínásà ó lè mi lọ fẹ́ mi ara mi torí mi ọ̀sẹ̀ ju àwọn bàbá mi lọ. bẹ́ẹ̀ni kẹ́ni ẹjọ́ bínú kó sọ̀rọ̀ sá ìyá ebi agbára ń pa mí sá ẹ̀gbọ́n mi ní agbára torí bọ́ ọ̀bà lágbára ẹni tí ò tu ọ ní òjòkó lórí ẹ̀kọ́ rẹ̀ yóò tó bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣe tó ọba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 agbára tí ò sẹ́yìn àjẹ́. Power that can be cheated. Tó o bá lè sàmì. Agbára yẹn dà, ó yẹ kó wọnú ayé rẹ̀. Mo pàṣẹ agbára sáyé rẹ̀. Send power in your life. Agbára tí máa ń jà nígbà téèyàn jà. Power that fight with you when you're not fighting. Agbára tí bínú nígbà téèyàn bínú. Power that be angry when you're not. Agbára àjẹgbé àti àsọgbé. Power to go scope. Tí ìwọ bá sàmì. Ó dẹ gbàgbọ́rọ̀ náà. Gbàgbọ́rọ̀ náà. Gbàgbọ́rọ̀ náà gbàgbára ọlọ́rọ̀ gbàgbára ọlọ́rọ̀ gbàgbára ọlọ́rọ̀ gbàgbára ọlọ́rọ̀ ẹ pariwo sa ẹ kígbe olúwa ta ni yọ mí lẹ́nu. who is troubling me. ẹ máa gbọ́dọ̀ ń yọ lẹ́nu. say o oh, lọ trouble him. Ta lẹni tí ń ṣe kíni? Who is troubling my life? Alájẹ́ orí kanu ẹsẹ̀ kẹ́mu. Ẹ ní èrò mi rẹ̀ sí. Mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín púpọ̀. I hope you. Pé gbogbo ẹni tó bá yọ yín lẹ́nu yóò rú ìdájọ́ tiẹ̀ ẹ kígbe gbogbo ẹni tó wà nídìí tí mò ń là kọjá ìjà ọlọ́run ṣe ìdájọ́ ẹ̀ lórí ọlọ́run ṣe kéré bàbá mi ẹ tó wà nídìí tí mò ń là kọjá olúwa ṣe ìdájọ́ ẹ̀ ẹ ṣe ìdájọ́ kíkọ̀rọ̀ fún ẹ pariwo ẹ̀dùn ẹ̀ bàbá nani yọmi lẹ́nu ṣe ìdájọ́ ṣe ìdájọ́ ṣe ìdájọ́ ṣe ìdájọ́ ṣe ìdájọ́ bàbá bàbá bàbá bóyá bóyá bóyá ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ Baba, bàbá bàbá bàbá dájọ́ dájọ́ dájọ́ dájọ́ dájọ́ bàbá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ ṣèdájọ́ Jésù olúwa wẹ́ẹ́. There is no one that cannot trouble you. Someone's trying to trouble the parents. The house get you employed can trouble you. Yes, mother torment their children. Bàbá My father once talked about him Yes, he. Tí That his leg was rotten. And was insane. Ìyá took it the man thing. Mama ta ló sọmọ yìí báwo ni ah, ọwọ́ àwọn rẹ o behind this child problem say am I okay orí òkè èkó yìí ló ti ń bọ̀ o. she say i'm coming from Ikoyi East Mountain. ọ̀dà ẹn tó sọmọ yìí báyìí. the person that made it be like this. tí n bá gbé bẹ́ẹ̀lì fún tẹ bá ti kí tó sọmọ padà sára rẹ. what is happening to you happen to the person. ẹgbẹ́ mi mo ní nǹkan mi. she said i'm doing all my thing. ẹ kígbe sá. shout. ta lẹni tó jí mi lẹ́rù gbètí tó bá mi wàṣẹ. who stole my loan and everything for it ládùn ayé wa báyìí. it's a proper point class for you. ẹ tó da ọ̀lẹ́ tó tó ń ṣọ́ náà ni tó ń the party behind the program is looking for a way out for you. bóyá kí n pè báyìí kó lè yé wa sá. maybe she say this. sálẹ̀ ni tí sẹ́mi ti tún bá mi wọ́n náà báyọ̀. wọ́n is behind my prayer every three point five. wọ́n kọ́ ló ń ṣèdájọ́ ẹ̀ Tàdá ni tí ń ṣe mí tuntun bá mi wọ́n náà bẹ̀rẹ̀. Ṣé ìdájọ́ ẹ̀? Ṣé ìdájọ́ ẹ̀? Ṣé ìdájọ́ ẹ̀? Ṣé ìdájọ́ ẹ̀? Ṣé ìdájọ́ ẹ̀? Fóyà fóyà fóyà dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ fóyà fóyà fóyà fóyà fóyà fóyà ṣé ìdájọ́ ṣé ìdájọ́ ṣé ìdájọ́ ṣé ìdájọ́ ṣé ìdájọ́ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ṣé ìdájọ́ ṣe ìdájọ́ Baba, ṣe ìdájọ́ ẹ̀. bàbá o dájọ́ ẹ̀ Baba, Baba, jésù ó yá dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ bàbá bàbá lálẹ́ olúwa dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ orí ọ̀ jésù dájọ́ ẹ̀ orí ọ̀ orí ọ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ bàbá bàbá bàbá dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ dájọ́ ẹ̀ jésù jésù dájọ́ ẹ̀ orí ọ̀ dájọ́ ẹ̀ jésù olúwa wa ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer point. a ní kọjá aago mẹ́jọ o we will run out when it is 8 p.m. torí ìsọ òru wà ní. because there is all night at. headquarter ní alẹ́. headquarter tonight. yóò dà for yín. it shall well with you. yóò dà for yín. it shall well with you. ó ń ṣe mí ọ̀hún gbà mí. you my predicament and you are looking for where for Makes me not know to give thanks to those that are behind my problem. ọkùnrin kan àtìyàwó rẹ̀ wọ́n láti America. came from America láti London. from London rather. àti àwọn ọmọ mẹ́ta. with their three children. wọ́n dé sí ọ̀nà ìyànàbà. they went to ìyànàbà side. ìdìmù. ìdìmù. wọ́n ní ìdìmù yẹn ń bẹ ní ṣáìdì bẹ́gà. they say it's at bẹ́gà. bóyá ìdìmù náà ń pè bóyá ìdìmù bóyá gàdò náà ń pè. or igando. igando ní ṣáìdì bẹ́gà. igando around bẹ́gà. ni wọ́n lodge they lodge there. wọ́n wá ní àwọn fẹ́ rí mi. they say they want to see me ìyàwó wa ní kí ọkọ dúró kó wọn lọ pàdé mi. the woman said her husband should stay there while she come and meet me. ọ wá wá pàdé mi pé mo mọ̀ pẹ́nu yín ò bò. she said i know you are not secretive. pé dádì wa tayọ àyè wọn láyé wọn fi máa bó. her daddy pass his bandit so why it's like that. ẹ má sọ ìrànjú. don't say anything more than. ibi tẹ́ ẹ lè sọ mọ̀mọ́ lọ. just try to be secretive about the issue. mo ní mo ti gbọ́. i said i value." you. bàtí mo dán. when i got there. mo ní ẹja gbàdúrà. i said let's pray. Baba." Daddy. Oluwanikemi àti yan sọ̀rọ̀ wọ́n náà wọ́n. Wọ́n said you have private discussion. Ó ní no. She said he said no. My wife is my wife. Ìyàwó mi ni ìyàwó mi. Whatever you want to say. Ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ sọ. Say it in the presence of my wife. Ẹ sọ nígbà tí ìyàwó mi bẹ̀ ń Tọ́ ọba jálá dùà. If you are prayerful. Mú ìyàwó rẹ wọnú àdúrà. Teach your wife how to pray. Ẹni ọba lẹ lọ̀tà ó lò láti bá alágbára dúró. Enemy will use him how to torment the man. Bọ́ ọba máa dúà gbà. If you are prayerful. Kọ́ ọmọ rẹ bẹ́ẹ̀ tí gbàdúrà. Teach your children how to pray àròtọ́ bá tutù. any cooking you taste that is cold. níbẹ̀ la di ẹ máa yé ẹyin tí ó dẹ̀ sà. fowl go dey lay eggs and coupe the egg. kọ́ ọmọ bí wọ́n ti gbà àwẹ̀. teach them how to fast. ẹ sà. sà. adìẹ ìnira ló fi ń bí ọmọ. Hmm. tí adìẹ bá ń yé ẹyin jẹ yóò máa jẹun tí n bá ń yé ẹyin jọ yóò máa jẹun tí n bá ń yé ẹyin jọ yóò máa jẹun ọjọ́ kọjọ́ tí adìẹ bá ti fẹ́ sọ ẹyin dọ́mọ ọba ti sùn lórí ẹ̀ ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ biribiri. that is why we start dry fasting. tí ìgbẹ́ bá ń gbọ́n. even if the one wà lórí ẹyin ìgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ dà sẹ́yìn tó fẹ́ fi sàbáwọn. she must make sure she live there. ọmọ sáré dìde. she live there. tó bá jẹ́ pé ẹsẹ̀ èèyàn lọ yàgbẹ́ sí. ọmọ gbóná. it will be so hot. ọmọ sáré padà torí àbá. and go back to ix. torí ẹyin ò gbọ́dọ̀ tutù. because it must not be cold it must be hot kí ló dé tí olúwa wípé àwọn tó gbẹ́kẹ̀lé olúwa. was that those. wọ́n fi ìyẹn gòkè bí ìdì wọ́n sáré kò ní rẹ̀ wọ́n tí a bá rí àrí òde wọn kí là ń pè ní dì. kéésì ẹyẹ ẹ̀dí eléyìí tó ń rí tó rí ìdí tá à ń sọ yìí a máa fò ní agbede méjì ọ̀run ó lè wọ ọ̀run kínní ó lè wọ ọ̀run kejì ó lè wọ ọ̀run kẹta tọ́ba wá fẹ́ fò wọnú ọ̀run lọ tọ́ba ti gbéra ńlẹ̀ tọ́ba ti wọnú ọ̀run lọ tọ́ba ti di pọ́ngàn lágbára láti máa fò lọ a wá fò wọnú ọ̀run lọ a wá wà nínú ọ̀run fún sáà kan nínú àwẹ̀ biribiri gbogbo ìyẹ́ tí ń bẹ lára rẹ̀ bá wá rí i ìyẹ́ mi máa wá wù padà tó bá padà sáyé tó bá fẹ́ rìn láti Èkó sábùjá ó gbọ́dọ̀ kọjá it will take less than fifteen minutes. wò mí look at me sir. àwọn tí ń ṣe tó dúró tì ọ́. those are with you. wọ́n dira. they are well and. wọ́n dá they are not alone. wọ́n mọ̀ pé o lè gbé gbèsè láti fẹ́ bọ́. they know you can take a step to be free. any corner ni wọ́n fẹ́ gbà. they can attack you. gbogbo ẹni wá agbára rí. those are sort of power. láti dá ọ lóró. to sting you. Èmi ọmọ bó lè sàlẹ̀. I wouldn't know if you ever say amen. Ọlọ́run máa wé fi wọ́n. Bẹ́ẹ̀ni, I don't know. Adani ruki Edunaru egege yekeru ada. Ẹni wá agbára rí. In the name of Jesus. Láti dá ọ̀nà rẹ rú. Oh yes Lord. Báyìí lolúwa sọ. Just says the Lord. Under seventy two hours. Under seventy two hours. Agbára náà máa ṣekú pa. The power is in the name. Amen. In the name of Jesus ohun tí à ń pè ní wọn ó fìyẹn gòkè bí ìdìnnú. Mm, that is what it means that they fly organic kò sí ẹyẹ tó lè fò. there is no bird fly. ó lè sáré tó ìdì. that smart or run eagle mo gbóhùn. I had a voice. Olúwa ní ẹ gbàdúrà. Go out to pray. Ó ní àwọn kan bẹ ní online. God said some people are online. Èèyàn méjì ń bẹ níbí. Two people are here. Àwọn kan bẹ ní online. Why some people are online? Ó ní ẹyẹ yàgbẹ́ sí wọn lórí. He said a bird talk on their head. Láti ìgbà yẹn. Ever since then. Kò síbi tí wọ́n dé. Everywhere they go. Tí wọ́n ti ń rìnà lọ́wọ́ bá. Olúwa ní ká pariwo. God said they shout. Àmì tí ń bẹ lára mi. The evil mark in my body. Tọ́ta ko ìrànlọ́wọ́. Iná gbé jáde. Fire send it down. So ready? ready? o so o ti rẹ́dì bí ẹsẹ̀ lẹ́gbẹ́ ẹsẹ̀ lẹ́gbẹ́ ẹsẹ̀ lẹ́gbẹ́ ẹsẹ̀ lẹ́gbẹ́ àmì tí ń bẹ lára tó tako rẹ̀ lọ́wọ́ iná olúwa gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde ọyọyọyọyọyọyọ. Gbé jáde, gbé jáde, gbé jáde, iná o, iná o, iná o. メダル

dadu dadu dadu dadu jésù olúwa wá. mo sọ tẹ́lẹ̀ sí ọ. I prophesy to your life. ẹ̀kan náà lẹ́gbàá ẹ ọwọ́ sókè. raise up your hands àmì tó tako rẹ̀ lọ́wọ́ lára rẹ̀. the against help in your body. màsá kàrú àbàdà. in the name of Jesus. elúmẹsẹ dàrú kàpá. oh yes lord. àmì yẹn parẹ́ lára. the mark is erased ẹ̀kọ̀ọ̀kan ni màá máa pè é. I have been standing in for just one. sẹ́gbà eléyìí sá. Are you ready to pray this way? mo gbọ́. àyà. ẹ̀mí mímọ́ ní ká gbàdúrà. Holy Spirit said you should pray this way. ẹ bọra tí ayé lò láti dínà mọ́ mi. The spirit the one used to block my way. à ń pe ẹranko kan ní àǹdà. Hmm? àǹdà ah. ìwọ ò lè mọ̀. that one is summer. wọ́n complicated. wọ́n kéré àǹdà là ń pè é. Hmm. sẹ́rí àǹdàbà ń lọ báyìí. ìbàǹdà is working tọ́jà ń tẹ̀lé. and another is already. ọmọ wa wọnú lẹ̀. it to enter. ọ̀gá owó tó máa lù o. okay okay. as the store has. bá ilẹ̀ sọ̀rọ̀. he communicate with the land. ilẹ̀ máa wá la ẹnu tó máa gbà. the land open its mouth. ọmọ wa wọnú lẹ̀ yẹn lọ. and enter it. sẹ́rí àwọn tó jẹ́ ọdẹ. altars. tó bá gọ̀. that has stood. tó jẹ́ ọdẹ tó gọ̀. Hmm. ọdẹ máa wá wọnú lẹ̀ tó they will follow it. ṣé ẹ mọ̀ pé yóò ti fẹ̀tọ́ gba ọdẹ náà. you know the pit is so wide. ọdẹ máa wá wọnú lẹ̀tọ́ láti sọ pé òun ò yìn níbà. another will go there just to shoot the animal. ọmọ àwa máa bá ilẹ̀ sọ̀rọ̀ lọ. and he continue talking to the land. yóò dẹ̀ bá ilẹ̀ sọ̀rọ̀. and he keep on talking to the land. ilẹ̀ ó dẹ̀ máa pín yà fún. the land will be part of it. ọba tí wàá débì kan ọmọ àwa pé ọdẹ ń tẹ̀ ló ń bọ̀ hmm. ọmọ àwa di ọ̀nà níbi tó gbẹ déhùn ọmọ àwa tó gbẹ yípo padà ọwọ́ hmm. ajá síbi tí ń bọ̀ a wá dí ọ̀nà padà ó ṣe ọdẹ yẹn mọ́lé panu. gbé ẹsẹ̀ rẹ lẹ̀. raise your leg. kí ni mo ní ẹgbàá ládùúgbà. what is the prayer point all about. ó ti gbàgbé. Mm. <laughs> ẹ the spirit. tí ń dínà máa bẹ. blocking my way. mo fẹ́ kọjá. I want to my way. iná bọ́ọ̀lù náà. fire consume the spirit. ẹ tó ń dínà. the spirit is blocking my way. mo fẹ́ lọ. I want to my way. iná bọ́ọ̀lù náà. fire consume it. ọyọyọyọyọyọyọ ẹ̀mí mọ̀ ẹ̀ bọ̀rọ̀ tó dáná mọ̀ iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná o bọ́ọ̀lù bọ́ọ̀lù iná bọ́ọ̀lù bọ́ọ̀lù ẹ̀ bọ̀rọ̀ tó dáná mọ̀ iná o. You know, you know, ó yá bọ́ọ̀lù bọ́ọ̀lù.

iná iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná iná iná oya iná bọ́ọ̀lù iná ẹ̀bọ̀ra iná iná iná ẹ̀bọ̀ra iná odi iná ọ̀nà iná mami iná iná iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná iná iná iná iná oya iná lálẹ́ iná iná iná bọ́ọ̀lù. Jésù Olúwa wa. Olúwa sọ fún mi pé. God said to me ẹ̀yin kan dojú kọ́ńtọ́ lágbára. some of you are in a problematic situation. ó ní wọ́n fi ń lọ̀ yín. Hmm. ẹ mú kẹ́ni mọ́ra wọn ti tó fò mí lọ̀ yín. the first one you are doing this is the second one. ó ní ẹ ní agbára tí ò ṣeé dojú kọ. God said you have no power that evil cannot attack. Olúwa pé nígbà tí Mósè ń bọ̀ lórí òkè. God said when Moses come from the mountain. kò sí ẹni tó lè wojú ẹ. nobody could look at his face. Torí agbára tí ò ṣe dojúkọ. Because of the power that nobody can attack. Ṣé mo lè rán àṣẹ lẹ́ẹ̀kan? Can I send for authority just once? Mo sọ tẹ́lẹ̀. I decree. Mo dúró mi ọ̀dá dúró. I am not standing alone. Mo sọ̀rọ̀ mi ọ̀dọ́rọ̀ sọ. I am not speaking alone. Mo fi ẹ̀yìn tí a gbé mi. I lean on the cross. Mo dúró lórí àpótí ẹ̀rí mọ́jẹ̀mọ́ mi. Covenant of God. Mo wọ Calvary. I go to Calvary. Níbi tí ẹ̀jẹ̀ ti kan. Where the body is. Mo kúrò níbẹ̀. I left there. Mo wọ Gethsemane. Headed to Gethsemane. Níbi Jésù ti gbàdúrà. Where Jesus prayed. Mo gbé aṣọ àdúrà wọ̀. I put on the garment of prayer. Mo lọ sí Gọ́gọ́tà. I am headed to Gọ́gọ́tà níbi tá à ń pè níbi agbárí. mo kúrò níbẹ̀. mo wọ ọ̀run keje. mo lọ bá bàbá mi. ẹ wo àwọn tí ń sàdé. gbogbo agbára. tí ọ̀tá ń lò lórí ẹ̀. agbára. tó dáyàn mọ́ rẹ dúró. àná kàparuàdà. agbára yẹn lanádà. Amen. masa karua makava ruama irua daya lima rua kava ìlú mekeba ẹgbẹ́ àṣẹ yẹn lẹ́ẹ̀kejì mo wí agbára tí ya ayé rẹ lẹ́nu tí o di ọ̀rọ̀ náà lọ anekeru amasada ẹgẹyẹkeru mada oh, agbára yẹn lana dára agbára yẹn da. Amen ẹ gbọ́ àdúrà yìí o. pray this way. bọ́yá yẹn obìnrin tẹ́ ẹ lè gbà wá mi. bọ́yá ẹ lè gbà. oh you cannot pray about it. ìbòjú ayé tó bò mí. the evil veil that covers me. tí ọ̀já wọn tó yẹ kó rí mi ó rí mi. that make those supposed to not to see me. wo. look at me. ṣe rí àdúrà ilé yìí. this prayer point. ẹ gbà bí ìgbà tí ẹ gbàdúrà. like never before bọ́ ọba lè kú níbi tó wà. he can live where wàá gbà just make sure you pray. iná sì dà. fire removing ìbòjú wo ló bò mí. which evil veil covers me. kí láyé dàbò mí. for you wan put on me. wo o tẹ́ ń dàbò ni òjò ọ̀rọ̀ kọ. it is that veil that make you not travel. àwọn tí yóò fa ìtò ọlọ́kọ. those are not as beautiful as you dey marry. o tẹ́ ń dàbò. it is what they used to cover you. ni òjò ọ̀rọ̀ it is the reason why you are safe. ọkàwé lóòótọ́. you are educated today. o tẹ́ dàbò ni òjò orí sọ. that veil makes you to be jobless. lẹ́tà ayọ̀ tó ń retí. that letter to your expecting. o tẹ́ ń dàbò. the used to cover you. olómukọ́ ní dìde. àwọn tí ò ní tọ́jà sí ọ wọ́n ti gba lẹ́tà àti wọ́n. they letter. wo mi iṣẹ́ tó ń ṣe. the are doing. o tẹ́ ń over you. ló jẹ́ kó nǹkan máa kó ìrà rẹ. is anything on your hated. olúwa ní ẹgbà. master you should pray. ẹ ké. gbogbo ìbòjú ayé. every ibùgbé. tí ọ̀tá dàbọ̀ ayé. every is covered by life. iná olúwa. fire of the lord. ẹ sì dà. remove it. ẹ sì dà. remove it. ẹ sì dà. remove it. ẹ sì dà. remove it. ọyọyọyọyọyọ. olùkọ́ jésù. ẹ mi máa wò ìbòjú ayé tàbí mi ò iná olúwa ṣì dànù iná ò ṣì dànù iná olúwa ó yà ó ṣì dànù ṣì dànù ìbòjú lójú bóyá sí lára bóyá sí bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá iná iná iná iná iná iná iná iná iná iná bóyá sí iná bóyá sí iná bóyá sí iná bóyá sí iná bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ina bóyá ina bóyá ina bóyá ina bóyá ina bóyá ina bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ina bóyá bóyá ina bóyá bóyá bóyá ina bóyá bóyá ina bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá yes you haven't prayed. ẹ you haven't. ọ̀nà mẹ́fà lọ̀tá ń gbà dàbójú dàbójú bóyá. every make use of pay six different ways. ọ̀nà àkọ́kọ́ láti mú kéèyàn máa lè bọ́ lọ́n sọ̀rọ̀. is to make someone to be able to talk to God. alálàkò ní rántí. he will always forget his dream a kàn mọ̀ pé ó lálàá láàárọ̀ but the following morning you, understand that. a ni I dreamt. a ni I saw something. a la ka lọ but it's taken off. bó la to where. so Allah, ò lórí. his dream doesn't have. aláàrí ò nídìí. Hmm ẹ̀bùn tí ọlọ́run sì fún lẹ̀bùn àlá. and God gave him the gift of dream. ṣùgbọ́n ọ̀tá disconnect ẹ̀ pẹ̀lú ọlọ́run. him to God. kọ́ta ó lè perfect ẹni. for them to perfect his way. má gbàgbé wípé. listen up. ìwé Nehemiah wípé. Nehemiah say. àwọn ọ̀tá wa wípé. our enemy said to us. wọn à ní mà. they won't know. wọn à ní rí. they won't see anything. títí tá a fi dọ́dọ̀ wọn. get to them. tá a fi pa wọn. and get them killed tàbí dáìtẹ́ náà. and stop the work. wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ o. they did so. ọdún méjì wo òfin jẹ́ wo orí church kọ́ o. for two years they stop the work of God. so ó máa lálàá kò ní rántí. when he had a dream before ọ̀nà àkọ́kọ́ nìyẹn sá that's the first way. sẹ́ẹ̀mọ̀ pé ni ó lálàá tọ́ sí ní ọgbà tó àfojúsùn. o pray about solution. ẹni tó lálàá tọ́ ká wọ́n kó lánàá wọ́n lè sórí sí àlàbí mẹ́wàá abẹ́rẹ́ tẹ́ńtẹ́láyé àlà àlà tó dorí kodò àlà tó rí fáàsì àlà tó kọ̀yìn àti àlà kò délẹ̀ àlà tí àlà tó rà yàn níyè àti àlàtẹ̀ yẹn náà dìbò tí ọmọ tó bá rẹ̀ àti àlàtẹ̀ yẹn you láàbọ̀ The different different àlàtẹ̀ bí àlàpọ̀ oríṣiríṣi àwọn alákànbẹ ọ̀tọ̀ ni bí ó dorí kọ táyé lọ́fẹ́ lálẹ́ sí kẹ́hìndé àwọn alákànbẹ bí wọ́n bá fẹ́ ra mọ́tò fúnlẹ̀ ó lè mọ́ lálàpẹ́ ni yẹn kú wọ́n bùn ẹni yẹn mọ́tò lọ́la torí àlà rẹ̀ dorí kọ. because his dream is upside down. ngbà tí ò lè bọ́ lọ́n When let me talk to God? Alala. If you have dream, kò ní You won't remember. Kò ní You won't remember. Joseph lala. Joseph dreamt. Ó máa làárọ̀. He was a good interpreter of dreams. Ó He remembered his dream. Ọmọ bí ó ṣe interpret. But he didn't know how to interpret dreams. Ó And he was telling his enemy about his dreams. Because of the evil bed that comes out. Wọ́n And he destroyed his dreams. So fẹ́ni dín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ beside you. Pé gbogbo àlá tí Every bad dream you had. Lọ tún àlá mi là. Go and dream again kí ni mo ti kọ́ ṣe. go have another drink. lọ́tún láò bad drink. Wọ́n sì bàlá rẹ̀ jẹ́. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ bàjẹ́ pé ìwọ ọ̀jọba lé wa lórí ká mọ̀ rí. Níwọ̀n ìgbà táwọn ń bẹ láyé, ò ní dọba. You can never become the king. ló pe o. He thought they were playing. Ó tún àlàlá. He had another dream. Ó tà lámì Abíọ́lá. Yes. Ó tún ní ẹ tó wá gbọ́ tèmi mo ti sá lọ́la. He said come and listen to a new one. Ó tún pe bàbá rẹ̀. Because it's honor. Oorun àtòtùpá. Bàbá rẹ̀ pé jò. He said jò. O ò ní dìde sẹ́. You can never rise. Èmi àtàwọn ẹgbẹ́ rẹ̀. I and your brother. Àti ìyá rẹ̀. And your mother. Ọ bọ̀ wá. You want to be feeding us. Possible. It is impossible. Ngbà tó lákẹ̀ta kò sọ fẹ́ dà láyé. The third one he told no one. Bẹ́ẹ̀ni ọ̀nà àkọ́kọ́ tí ọ̀tá ń gbà da ìbòjúbò. that's the first way of using. alala kò ní rántí. when he dream who remember. sẹ́mi pé farao lálàá. pharaoh dreamt but he forgot. sẹ́mi pé nebukadnezar náà lálàá. nebukadnezar dreamt náà he forgot his dream. Nehemiah ya orí kẹrin. Nehemiah chapter four. ẹsẹ̀ kọkànlá yẹn. verse eleven. àní jẹ́ wọn mọ̀. wọ́n lọ́dà nù. àní jẹ́ wọn rí. wọ́n lọ́dà sí. àní jẹ́ wọn gbọ́. ọ lẹ́sẹ̀ títí tá a fi dọ́dọ̀ wọn. tá a fi pa wọn. ẹ gbé ọwọ́ méjèèjì lókè. lift up your two hands. ẹ pariwo sa. and shout. kí láyé dàbò mi mọ́lẹ̀. my God is the governor. tí òjò lórí orí mi. na baby ọlọ́run sí mi. iná mi mọ́. wọ́n ní kò fàyà. ẹ sì dà. remove it. ọyọyọyọyọyọyọyọyọ. ẹ ní mọ̀ o kí inanno sinano sinano sinano inau inau inau inau inau inau inau sinano sinano ọ̀yà ọ̀yà ọ̀yà iná ọ̀yà ẹ̀mímọ́ ọ̀yà ọ̀yà ṣìdànù ọ̀yà ṣìdànù ọ̀yà iná ọ̀yà ọ̀yà lálẹ́ yìí ọ̀yà ṣìdànù ọ̀yà iná ọ̀yà ẹ̀mímọ́ ọ̀yà ọ̀yà ọ̀yà lálẹ́ yìí ọ̀yà ṣì ọ̀yà ṣì iná ṣì ṣì ọ̀yà ṣì iná ṣì iná ṣìdànù iná ṣìdànù iná iná iná ẹ̀mímọ́ ọ̀yà ọ̀yà ọ̀yà ṣìdànù iná ṣìdànù iná ṣìdànù iná iloluwa iná iloluwa iná iloluwa iná iloluwa iná iloluwa iná ọ̀yà iná ṣìdànù iná ṣìdànù iná ṣìdànù iná iná iná fàyà iná fàyà Jésù Olúwa wa. Amen ìbojú kejì. the second veil. ẹlòmíì ọ̀dọ̀ olóore mà. some people don't know their benefactors. you don't know your Epa. o mọ olùrànlọ́wọ́ rẹ. ọmọ olùrànlọ́wọ́ he doesn't know his Epa. helper. akọ́mọ̀ bú olùrànlọ́wọ́. he will be lambasting his helper. pèsè ẹ̀yà wèrè sá. are you insane? bóyá ṣé last year àbí twenty nineteen. was it last year twenty nineteen. ẹnìkan wá rí mi. somebody came to see me. bóyá látẹ̀kọ́ ni. way from Lagos mo wá jókòó níbi iwájú chọ́ọ̀chì ní Adélúbi. I took my seat in the church at Adelubi. ó ní wo ìwọ wá. He said come over here you this boy. mi sá dáhùn mọ́ nǹkan Bible. I didn't answer I kept on reading the Bible. ó ní sọ̀gbọ́n ni. He said can't you hear me. ó ní ẹ ní gbéraga. He said you are pompous and arrogant. o tó security ilé mi. You are not up to the standard of the security of my house. mo ní ẹ má bínú sí. I apologize don't be an answer ó ní pásítọ̀ kan ni mò ń béèrè wọ́n júwe ni. I'm asking a pastor he describing. wọ́n ní Òjó. they say his name is Òjó. wọ́n la kankan kọjá tó le. I am in a problematic situation. wọ́n wà ní wàá bá. I was advised to come and meet him. mo ní wò sí lára ni. I said he's not around. mo ní wàá tó dé. I said he will soon come back. ó ní kí n gbé ó ní kí n fóònù lága. he said I should give him a chair. mo bá lọ gbàgà kan. I went inside to carry a chair. I gave him. ọkàn sí báyìí ni. He was still trying to clean it. àga tó gbé wá fún mi lọ́dọ̀ tí. This chair is dusty mo mú etí. I used the hem of my. aṣọ mi mọ de. of my gown to clean it. ọ̀tẹ́ lọ́rùn. he was not satisfied. ó tún handkerchief ní ojú. he used handkerchief to clean it and he took his seat. bàtàwọn èèyàn wá wọlé tí wọn á kí mi. bible came here and he greeted me. lọ́wọ́ ni. he said. pa ẹjọ́ pastor Ojo ni mo ń dúró de. I am waiting for pastor Ojo. wọ́n ló jò they said this is Ojo. ah. he said ah. ó ní. he said. ẹ̀ẹ́n. Um, ẹ̀ẹ́n. kai. Eh, eh, eh, you don't have to be annoyed. ìdí ṣe mi ló jẹ́ kí ló máa bí mi gbà I was annoyed because of what I'm going through. mo I said to him. ẹ padà wá. you have to come back. nígbà mi. when. torí èmi tí mo dun àga yín nìsín. because I just clean your chair I cannot pray for you ẹ padà wá ń gbà mí. you have to go and come back again. yóò dà fún yẹn sí. it shall go with you. Joshua. Joshua. Orí karùn-ún. Chapter five. Ẹsẹ̀ kẹtàlá. Verse thirteen. Ìbòjú ń bẹ lójú ẹ̀. He was covered with blood. Orí angẹ́lì ìgbèníjà. Angel na five Tọ́fẹ́ ràn lọ́wọ́. I wanted to help him. Joshua roll his trouser. Joshua roll his trouser. Ọfẹ́ bangẹ́lì da ẹsẹ̀. He wanted to with the angel. Ó ní ta ni ọ́. He said who are you? Ṣé ti wa ni ọ́? Are you with us? Àbí tàwọn ọ̀tá wa? Or you against us? Ká lè ọjà. How to fight with you? Ah! Angẹ́lì ah! ni. The angel said. Wò mí dáadáa. Look at me quite well olórí ogun. I am the captain of angels. Tí máa dúró níwájú Olúwa lọ́run. Mo wá láti ràn lọ́wọ́. I am here to help you. Joshua wípé. Joshua said. Ìtàn wo ló mọ̀? Which story you know? Bó ló ṣe ràn wá lọ́wọ́? How you go to help us? Ó ní jókòó. He said sit down. Máa sọ ìtàn. I will tell you a story. Tí ò yí ọ fún I don't understand. Bẹ́ẹ̀ ṣe débí lónìí. What brought you here today? Máa sọ fún ọ. I will tell you. Bẹ́ẹ̀ ṣe débí. What brought you here? Ohun tó mú yín débí. Yóò yí ọ lónìí. You understand. Ìgbà tí Ísírẹ́lì jáde ní Egypt Íjíbítì lẹ́wà for four thirty years. For four thirty years. Gbogbo ọdún tẹ̀ wà ní Íjíbítì this year that is ni yín. you are people of strong language. Jacob là ń pè because you are yet to become a nation. ẹ ti di ẹnu bodè báyìí. ẹ fẹ́ di odidi orílẹ̀-èdè lónìí. Israẹli jáde kúrò ní Íjíbítì. aráàlẹ̀ Jacob ó kúrò ní àjèjì èdè ènìyàn. ọjọ́ tẹ́ ẹ jáde ọjọ́ yẹn lẹ kúrò lájèjì èdè èèyàn. ṣùgbọ́n ẹ jáde ni ẹ̀gán Íjíbítì the of reproductive ń bẹ nínú ayé yín ọ̀gá ẹ̀gẹ̀ tí ń bẹ lára rẹ̀ táyé fi ń bú ọ mo gbàdúrà iná gbé jáde wọn mọ láàrin kọjá aago mẹ́jọ hmm. aago ìfẹjú wúlúwúlú. Judah di ibi mímọ́. Judah became his sanctuary. Israel di ìjọba. Israel became his dominion. Lónìí. Today. Tọ́ ọ bá mi pàdé. That you met. Èmi olórí ogun ọ̀run. I the captain of all. Aṣọ di odidi ìjọba. You are now a dominion. Ìwọ gẹ́gẹ́ di ìjọba. As you are a dominion. gẹ́gẹ́ di apàṣẹ. You are a commander now. Okú ò ẹrú. You are no more a slave. Ìran rẹ sẹ. Your bishop Ọgbà ẹ̀tọ́ rẹ. You have received your right. Ọgbà ire rẹ. You have received your goodness. Ọgbà ayọ̀ rẹ. You have received your joy. Ọgbà ìdùnnú. You have received your happiness. Ọgbà ọmọ rẹ. You have your baby. Ọgbọ́kọ rẹ. You have your husband. Ọgbà ìyá rẹ. You have your wife ní máa ń wò lẹ́nu. he was looking at this man. òkú rí yín gbà dókun. he saw you getting there. ṣe bọ́ sá. and it fled. ìgbà Jọ́dánì rí yín kí ló ṣe. it was driven back. ọ̀tàn padà. it was driven back. èmi ni mo appear. I appeared there. níwájú ọ̀pá òkú àti ọ̀sà. Mm òkè ńlá ń fò bí àgbò kéékèèké ń fò bí ọ̀dọ̀ àgùntàn ṣé bí ó di ilẹ̀ fẹ́ wó o lẹ̀ wá dígà sí wárìrì wọ ilẹ̀ níwájú olúwa ọlọ́run jákọ́bù ẹni tó su àpáta di adágún omi àtòkúta àbọ̀dọ̀ orísun omi hmm. lójú ẹsẹ̀ odi jẹ́ríkò yà lulẹ̀ mo gbàdúrà odi ti ń bẹ láàrin ìwà tó lóore àṣẹjáde sí ọ odi yẹn yà lulẹ̀ ó di àwọn ọ̀dájú. the world of callous ones. tí wọ́n mọ yí ọ̀ká. he erected around you. tí òjò lórí orí ọ̀. and no better to see you. anaka yamaruwa. in the name of Jesus. ó di ìyẹn yálùlá. amen ẹnìkan wò mí. somebody is watching me. ń wá iṣẹ́. he's seeking my job. olúwa ní. God said. double letter. double letters. ní bẹ níwájú ẹ. he's awaiting me. mo mọ̀ problem tó máa ní ni pé yóò máa béèrè pé èwo ni kí n ṣe. which one should I choose? Mm ṣùgbọ́n báyìí but right now kò níṣẹ́ lọ́wọ́. he is jobless. ó sì ń ronú. and he is thinking. bàbá ahmed sọ pé Maradi said to me. lẹ́tà méjì. two letters. lóṣù yìí. this month. lẹ́tà méjì. two letters. yóò wá wá confused. you will be confused. èwo ni kí n ṣe. which one should I choose. nínú méjèèjì. out of the two. mo gbàdúrà. I pray. lónìí. today. ìbòjú ayé. the evil face. tó bu ọ̀ mọ́lẹ̀. that covers you. tí òjò lórí orí ọ̀. I am not going to see you. iná ẹ̀mí holy ghost fire. ó sì dànù lára. remove it from lórúkọ Jésù iná sí ìdáná ẹlòmíì rọlóore rẹ bí ọ̀tá to some people their purpose is lòdì ẹ̀gbọ́n rẹ bẹ lamẹrika yìí fún olówó oúnjẹ ọwọ àṣẹ ń tí ọdá ọbọ wí ọwọ ni kò fi ọlẹ pé ká ẹ ní ẹ̀kọ́ lọmọ tẹlọ àwẹ ọjẹ tètè kó tó di bọ́ọ̀lù ọmọ àtàgbàrú ráìsì Bódìjà. before you become a carrier of the bag of rice at mm. Bódìjà ẹni ọlọ́run yẹn ti ọkọ rọ ọlọ́run. if I go assign to help you. ọyìn olóore lójú. yàtí mari ìjọba ẹni bá tó. ṣé wàá máa bó olóore jà ní. don't be silly. sólóore lù sí ni. káì náà. ẹni ọ̀gá olóore ti dókè. your brother was at the top. ọ̀dà yes sir. ọ̀dà bí ọmọ ṣe ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ni. like I talking about his boss. tó náà fẹ́ ga. and he was believed. wọ́n sọ̀rọ̀ ọ̀gá rẹ lẹ́yìn. You are talking about your boss. ọ̀gá tí ń tọ́ ń jẹ lábẹ́ rẹ̀. you are eating under him. yes sir. ọ̀sánwó oṣù fún he paid her salary. ọjẹ́ you are eating under his table. ó giving food to eat. àrọ́ abẹ́ rẹ̀ bọ́ ọmọ rẹ wọ́n wá pẹ́ pàdé wọ́n wá sọ̀rọ̀ gá rẹ ìwọ náà wá dá sí ó lè lọ bì kankan. you are going nowhere. ọkàn máa gbọ́ àlá pé wọ́n ń dìde ni. you just hear it. ó ti sọ dìde nù nìyẹn. you lost appointment. Ah, wọn ìka tó bá gbọ́ ọ̀yàn wọn ìgé ejè. you don't buy the finger that tried you. when you are nothing. nígbà tó jẹ nǹkan. ẹnìkan dìde tì ọ. somebody assisted you. nígbà tó wá ń yó. when you are not being there. you are not holding me to the mountain. you are going nowhere. o lọ bí ẹ kan. There is a covenant. Májẹ̀mú ń bẹ o ẹni ẹ fẹ́ jábọ̀ ò lè jábọ̀. the person want to bring down cannot fall. àfi ẹni ọlọ́run bá mú wálẹ̀. Oh, let's go bring him down. so if you tọ́ ọ bá ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn. if you are working under someone. tí a bá ń sọ̀rọ̀ ọ̀gá rẹ̀ bọ́ ọ̀bá lè kú ọ̀mẹ́ tó ń dá sí. and you talk about your master. ọ̀gá you are disturbing your life you are wasting your destiny. o oh, fi àyànmọ́ rẹ ṣòfò. ọkàn fẹ́ kàn rìnrìn àjò kọ́ ọkàn bá tiẹ̀ lọ. you just want to waste your journey. ọkàn fẹ́ fogun kógun. you want to add your grief and battle. mo sọ fún ìyàwó mi. I told my wife. wọ́n rojọ́ ọ̀gá lẹ́yìn. they are talking about his boss. wọ́n wá pera àwọn ìjọ kápọ̀ sí ibi iṣẹ́. mo ní so o ìwọ náà wà nù àwọn tí ń díje ọ̀gá rẹ ìwọ ìyàwó mi o lè enjoy your guy. Enjoy You ọ̀gá rẹ ọba lọ bọ́gà lọba kúnlẹ̀ bí ọ̀gá temporary ni wọ́n wà tí staff wọn ìgbà wọn fẹ́ staff àwọn mẹ́ta alábùdá ọ̀gá rẹ lọ́sàn-án tí tó fi bribe tàbí staff ẹ̀. pay three fifty for out the staff. àwọn yòókù jẹ́ ní tẹ̀ ọ̀gá fi wọ́n lẹ̀ torí bíbélì ti wí pé ilẹ̀ gbígbẹ lọ́dọ̀ tẹ̀ gbé àwa múra wedding ọ̀gá wa ra màálù mẹ́ta ọ̀kan nínú àwọn tí ń bí kẹ ó náà wá fẹsẹ̀ wẹ́dì fọmẹ ọ wà lọ bọ́gà ọ̀gá lọ́lọ́mọ mọ̀jọ́rọ́. May God will spare your life till then. ọ̀gá lẹ́mi tẹ́ ń sọ̀rọ̀ mi lẹ́yìn. He said you are talking about me. ẹ ẹ wò mí màmá yẹn ra lẹ̀ níbi iṣẹ́ yẹn ó tó tà padà. ìṣòlẹ̀ ìṣòlẹ̀. ọlọ́tí ọmọ ilẹ̀ gbígbẹ ní gbé. ẹ wá ọmọ mi ní ìsìn. yes sir. bó ṣe kéré yìí. Hmm. tó bá jò lọ̀gá mi. he is my boss. mo gbọ́dọ̀ lọ bá tọ̀wọ̀tọ̀wọ̀ ni. i must honour him. tí mo bá ti ń jókòó ọ̀tẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. if i conspire against him. ọjọ́ ńlá yé mi run down. that is when Malawi, life will run down mo gbàdúrà in the name of Jesus ẹ̀yin tí ìyanu kan ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹ̀yin tí ìyanu kan I am the one ẹgbẹ́ lẹ́tà ayọ̀. ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹgbẹ́ lẹ́tà ayọ̀ ẹ lọ ṣe rere. So mo bẹ̀ ọ́. I beg you. Má ya ọlọ̀tẹ̀ o. Conspire against no one. Tọ́ ọ bá ń gbàdúrà. If you are prayerful. Má dìtẹ̀ o. Conspire not. Má dìtẹ̀ o. Conspire against no one. Ọkọ. You husband. Má dìtẹ̀ ìyàwó ẹ o. Don't conspire against your wife. Ìyàwó. Woman. Má dìtẹ̀ ọkọ. Don't conspire against your husband. Ọmọṣẹ́. apprentice má dìtẹ̀ ọ̀gá don't conspire against your boss bọ́ọ̀ bá dìtẹ̀ if you are not conspire against one lọ́jọ́ kan one day you get there bọ́ọ̀ bá ń dìtẹ̀ but if you are conspire against o lè dìde you can't be lifted torí ilẹ̀ gbígbẹ́ because rebellion dwell lọ́lọ́ tẹ̀ gbé. Mm. So baba èṣù baba olote, that would happen to be the father of conspiracy. Everybody this Kórà Dátánì àti Abrahamu. Wọ́n dìtẹ̀ Mósè. They conspire against Moses. Ilẹ̀ lanu ó gbé wọn. They now put his mouth swallow them. So o ní right láti jókòó. To be seated. Láti rojọ́ ọ̀ka tó bọ́ ọ láìda. To dent the image of the finger that once fed you. I am telling you I want tí ń dí àdúrà I am telling you things Mama that hinders prayers. I'll be telling you one of them. Ní tomorrow, I'll talk about pride. Bó ṣe ń affect àdúrà. How it affects prayer. Lónìí ni mo ń sọ nípa. Today I'm talking about conspiracy. Ẹ wọnú ìjọ lónìí. Church of Dallas. Conspiracy is there. Ibẹ̀ ọ̀tẹ̀ ọ̀hún ọ̀tẹ̀ eléyìí ọ̀tẹ̀ mm. orí òkè yìí ọ̀tẹ̀ ibi ọ̀tẹ̀ mm. olóńwó èsì ọ̀pọ̀lọpọ̀ àdúrà ó tọ́ bábá débi àdúrà focus on what má gbà kí ẹni tí ò ní lọ má jò fìtì ẹ̀dá ọdún to use ládùúgbò tó ń gbé má dìtẹ̀ ẹni wọ́n fẹ́ lé lọ́jà má fọwọ́ sí kan lé o má dìtẹ̀ o má gbàgbé àwọn tó ní ọfọwọ́sí káwọn ò léyìn ọjọ́ kan bọ̀ tí wọ́n lé wọ̀ náà mo gbàdúrà ẹ máa rí àánú gbà ẹ máa rí àánú gbà. É Maria rí É Maria ẹ É Maria àánú É Maria máa É Maria gbà É Maria rí É Maria ẹ É Nieri. É Nieri. É Nieri. É Nieri. É Nieri. É Nieri. É Nieri. É Nieri. ẹ̀rí ẹ O ẹ̀rí ẹ ní ẹ̀rí Daniel four. Daniel chapter four. Olè máa ma kà tẹ́ bá ti fẹ́ sùn. If you want to sleep, read it. Ẹ̀yin tí ẹ kì í rántí If you don't remember your dream. Ẹ máa wá tẹ́ bíbélì yẹn tí ẹ̀gbẹ́ yín nígbè. You put the Bible beside you as your pillow. Kébékébé wà gbé bíbélì fi rọrí No use as don't use as a pillow. Wà á tẹ́ Daniel four yẹn tẹ́gbẹ́ rẹ̀. You put it beside you. Wà á kà láti bẹ̀rẹ̀ You read it from the beginning to the end. Then you sleep díẹ̀ díẹ̀ gradually ẹ̀bùn aláyẹn ó máa wá padà the gift of drink will be restored. tọ́wájú pé ẹni tí ò jáde lọ bí iṣẹ́ làárọ̀ tí ń sẹ́yìn. if you are not going to where you work anymore. wà á gbómi sínú ìrìnàjò. you put your water let there be you read Psalm one. wà á ka Daniel four and then chapter four. wà á ka Psalm twenty three. and Psalm twenty three. wà á ka sómi yẹn. ready there. wà á fomi yẹn fọrí wà á fi bọ́jú láàrọ̀. you should wash your head and wash your face. wà á lọ sùn padà. you go back and sleep. ẹ̀bùn yẹn máa padà. the gift will be restored. wà á máa rántí padà. you be very yóò sì dára fún ọ. ìṣòro ń bẹ. there is honour. à they are going to. aago kan aago kan náà. mẹ́ta àbọ̀ one to three thirty. three thirty la máa parí kéde two thirty. it's not two thirty. three thirty ní three mago ni. yes sir three thirty. one to three thirty ni. it's one to three thirty. múra o mm. gbé oyin omi àti òróró ẹ̀ dání o àdúrà rẹ̀ gbà o hallelujah méje ó yọ yọ yọ yọ yọ yọ yọ.